الحمد لله الذي جعل المسلمين خير أمة والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه الخيرة adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba tí ó ṣe àwa mùsùlùmí ní ìjọ tí ó lóore jù nínú gbogbo àwọn ìjọ tí ọlọ́run bá dá wasalaatu wasalaamu ala nabiyina muhammad àwọn bẹ́ẹ̀ lọ́wọ́ allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́yọ èmi àti ọlọ́mọ́yọ wa kó nínú àwọn ìjọ náà ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run òun náà lànà bíwá muhammad kọ́bá àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ níta afẹ́ fi bá ní àárọ̀ yìí ọ̀rọ̀ kan tó pàtàkì nínú ìgbésí ayé wa ni tó jẹ́ ibadatun min al-ibadati adh-dhahira ó wà nínú àwọn ẹ̀sìn tí ọlọ́run bá pa wá láṣẹ ká máa ṣe yataghafalu anha aktharu an-nas àmọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí àṣetáni síjú wa kó ń bẹ̀ nítorí pé ó rí i pé àwọn oore àti dáadáa àtàwọn iṣẹ́ ládàá kan ni tá a fura sí ládàá wa ń bọ́ mọ́ wa lọ́wọ́ orí ń bọ́ fọ́pọ̀lọpọ̀ wa lábala ìbáàdà náà ìbáàdà yìí òun náà ni al-amalu al-khayri al-amalu al-khayri òun náà ni iṣẹ́ àánú iṣẹ́ àánú iṣẹ́ ká máa ṣàánú àwọn èèyàn ni wọ́n ń pè ní charity ahamiyatu al-amal وأنواعه وفوائده kí ni pàtàkì iṣẹ́ olóore kí làwọn ìran mélòó làwọn iṣẹ́ olóore pín sí àwọn àǹfààní wo ló wà ń bẹ fẹ́ni tá à ń àtẹni tí ń ṣèyàn lóore ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa. nàwọ́ Allahu al ọlọ́run rẹ̀ ó ṣe àwọn ìjọsìn ó ṣe ní ìran ìran oríṣiríṣi àwọn ìjọsìn kan bẹ tó jẹ́ pé ẹ̀mí là fi ṣe òun náà ni kó gbọ́ Ọlọ́run gbọ́ kó gbára lọ́lọ́run bó bá ṣe pọ̀ tó ló sì gbà ládàá tó àwọn ìjọsìn kan bẹ tó pé eríkèéríkèé ara la fi ṣe bí ká kírun ká máa gbààwẹ̀ ká máa tawaf àwọn ìjọsìn kan bẹ tó jẹ́ pé Ọlọ́run Ọba Allah ó fi síbi owó ká máa náwó ká máa rọ́jú sí sàárà gbogbo ẹ̀ pátápátá náà ni wọ́n ń pè ní iṣẹ́ olóore ọlọ́run ní akírun ọlọ́run ní agbáwẹ̀ ọlọ́run ní ayọ̀ zaka zaka yẹn ẹ̀sìn ni ẹni tó wo rẹ̀ ẹni tí zaka ọba wa wo tiẹ̀ òun máa ṣe sàárà àmọ́ ká bùyàn lówó ọlọ́run ya òkú ẹ̀sìn kan ó yà sọ́tọ̀ nínú òpó kó mú owó kọ́ mọ ẹni tí ọ̀bọ̀ ṣiṣẹ́ ibẹ̀ wọn náà lè gbégbèsè ayé rọrùn nítorí pé ọlọ́run mọ̀ pé bí sàkáàtì ọba sínú àwọn òpó yẹn òpó mẹ́rẹ̀ẹ̀rin ọ̀padà wò ó tábàdé wo àwùjọ wa lé ní ẹ rí i pé àwọn èèyàn ìmánì ìmánì ìmánì tí ọlọ́run bá sẹ́kù fún wa kọ́lọ́ wa nígbà tí ìdààmú ayé dé ìmánì ti lọ. àwọn kan àwọn yẹn kan fẹ́ẹ́ kalẹ̀ ní o àwọn yẹn ò nígbàgbọ́ illa ma rahimallah látara ìdààmú ayé ìmánì lọ látara ìdààmú ayé kò kírun èyí tó lóun kí náà kò rí kí látara ìdààmú ayé kò rí àwẹ̀ gbà látara ìdààmú ayé kò rí ájì lọ. al-amalul charity ahamiyatuhu ọwọ́ very important nínú gbèsè ayé wa mùsùlùmí yàcúdù nafuhu ila alfaridi walmujtamaci walusra àǹfààní rẹ̀ ó máa bá ẹni tí ń ṣe àǹfààní rẹ̀ ó máa bá mùsùlùmí lọ́kọ̀ọ̀kan individually àǹfààní charity ó máa bá àwùjọ àwùjọ tí charity bá wà ń bẹ àwùjọ náà wọ́n máa gbégbèsè ayé àlàáfíà. ẹni tọ́lọ́run ala babu kun tọ́lọ́run bù sọ́dọ̀ rẹ̀ tí ń bá ń rọ́jú yọ zaka tí ń ṣe tí ń tọrẹ tí ń fa àwọn èèyàn kúrò nínú ìṣòro ayé ayé tiẹ̀ náà bẹ́tà sí ni ọ̀tá ò lè lé ọ̀tá ò ní bá a ẹni tó bá gbé kalẹ̀ pé wọ́n máa ṣàánú àwọn èèyàn bá máa rán àwọn èèyàn tí wọ́n ni sọ fún wa ó ni nínú ẹni zaka nínú ẹni sàárà kì í wá ṣe owó nìkan là á fi sànú nígbà míì èèyàn máa fi mọ̀ràn èèyàn máa fi ń sànú àwọn èèyàn ẹlòmíì àdáàlú alẹ́ xeyìrì kàfà ìlì ànábì lẹ́lòmíì ọlọ́run sànú ẹ̀ débi pé kò ní yọ kàn tọ́ka àyàn náà ni pé ẹ lọ bí báyìí ẹ rí ẹ sì débẹ̀ lóòótọ́ èèyàn sì rí ẹni tó fún wọn lọ́hùn yẹn àtẹni tó tọ́ka ànábì ní bákan náà làwọn méjèèjì nínú ládàá ipe a ah, bó ṣe wà yín ní tí mo lè ṣe fún ọ àmọ́ yín bọ̀ pé ẹnìkan sìn ó sì fi onítọ̀hún lóòótọ́ onítọ̀hún sì ní bàbá yín wọ́ọ̀rì àti fún oníṣẹ́ gbogbo ìgbà tó ń tọ̀hún bá ń jẹ oúnjẹ ìrọ̀rùn tí ń gbádùn táyé rẹ̀ nítumà wọ́n mọ̀ fẹ́ni tó sànú ẹ̀ ní ládá ẹni tọ́ka náà dèdè ládá tó wọ́n bù fẹ́ni tó sànú ẹ̀ ní wọ́n fòun náà. ọ̀wá ni tó gbé kalẹ̀ ó tún lè júwe ó ní ọlá láti sọ fáwọn yẹn pé oríire ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ tẹ́ bá débẹ̀ yín náà sóríire ó nira fún mùsùlùmí mi kọ̀ọ̀mọ́ tó ń wá sí láyé nínú tọ́lọ́wọ́ bá aláà torí ẹ̀ dá wa tó fi dá wa sílẹ̀ ayé yìí ọ̀dà wa ká wá kírun ká wá gbààwẹ̀ ọ̀dà wa ká wá sìn òun nínú ẹ̀sìn tọ́lọ́wọ́ torí ẹ̀ dá wa òun náà ní amalul khairi òun náà ní charity ká gbéra wa kalẹ̀ lẹ́ni tí wọ́n máa sàánú àwọn èèyàn tí wọ́n máa ràn àwọn èèyàn lọ́wọ́ amalul khairi kí ni wọ́n pè bẹ́ẹ̀ gan kullu juhudin yakumu bihi alimuslimu ya'udu nafuhu ala alfardi wal mujtama' wọ́n ní gbogbo gbìyànjú tìràkìtà téèyàn bá lágbára láti ṣe wọ́n náà wòye tipa rẹ̀ bá ká tó lè ṣe kò wọn ò fún ní potential ti tẹ̀ kò sẹ́ni tọ́lọ̀ wọn bá ò fún ní nǹkan tó lè fi wúlò fún mọ̀lẹ́bí ádámà wọ́n náà wá wo rẹ̀ pé bí mi ṣe wà yìí kí nípa mi ká kí ni mo lè ṣe wọ́n ní gbogbo gbìyànjú tó wá ń gbìyànjú yẹn tó wá ń dà níyà yìí pé ọ̀fẹ́ kọ́ mọ èèyàn ó ṣàǹfààní ń bẹ̀ ó lè jẹ́ muslim ó lè má jẹ́ muslim nítorí ń ṣe yẹn òní wọ́n ń pè ní al-amalu al-khairi lẹ́yìn náà àǹfààní tí àwùjọ jẹ níbẹ̀ kìí sàǹfààní kékeré nígbà tó bá rọrùn fún wọ tó rọrùn fún wọ tó rọrùn fún wọ tó rọrùn fún tọ̀hún náà a máa gbégbé sí ayé àlàáfíà lẹ́nìí lẹ́yìn tá a ní tara wa ọ̀pọ̀lọpọ̀ àdánwò ti bá àwọn èèyàn látara yìí máa pa àwọn èèyàn tì ká má dìde sọ̀rọ̀ wọn àwọn èèyàn jẹ gbèsè wọ́n pokùn so ọ̀rẹ́ àwọn èèyàn àwọn ọ̀rẹ́ ni tí ó rògùn fún wọn wọ́n ń gbé nǹkan jẹ àwọn èèyàn lé níjàmá wọ́n ń bẹ ní ayé gbogbo tí ó ní bùkátà sí nínú ayé rẹ nígbà míì ó lè mọ́ ten thousand naira lọ yíṣẹ́ ń bẹ láàrin àwọn àlùmọ̀ tí wọ́n lé lẹ́gbẹ̀rún ládùúgbò wọn ó sì ronú ronú ó sì kú lérí ẹ̀ al-amalul khairi charity ká gbìyànjú pé èmi náà fúnra mi ó yẹ èmi náà fẹ́ mọ̀ ṣe charity èmi àtàwọn ọmọ mi àtìyàwó mi kó tó wá kan mọ́sálásí àti súrìtì yín àtàwùjọ yín ìwọ gan fún rẹ gbé rẹ kalẹ̀ pé ìwọ gangan ni mùdírù mùdírù maktab al-amal al-khairi ìwé mi gangan ni md ọ́fíìsì tààtì mọ̀ sí charity charity office ọ wàá sọ fún yàwó ẹ pé yàwó rẹ wọ ní igbákejì mi àwọn ọmọ mi náà bá mi ṣiṣẹ́ ìtọ́lọ́mọba fún ọ lọ́sẹ̀ lóṣù lójúmọ́ ẹ gbìyànjú kẹ ẹ ń wúlò fún ọmọ anábìyà ádámà látara ń tọ́lọ́wọ́n bá aláàtọ́ bá bù fún yín ọkàn sàárẹ̀ lé ní jama ìlara wa pọ̀ rẹpẹtẹ nígbà tó dé pé ọ̀dọ̀ àwọn tí wọ́n ní ìkẹyìn ó fi púpọ̀ sọ́dọ̀ àwọn nǹkan ju àwọn nǹkan lọ ìbínú wa ń ṣẹlẹ̀ láàrin ara wa albagdọ́ wàládáwà látara ìyà ìṣẹ́ látara wàhálà ìdààmú ẹlòmíín ṣiṣẹ́ ń ṣiṣẹ́ lóòótọ́ gbogbo sẹ́tí ń ṣe jàmá kò ká oúnjẹ tí ó jẹ lóṣù yóò sì wá sanwó ilé yóò sanwó ọmọ tí ń lọ skul àti sọ àwọn àárẹ̀ pàjáwìrì tí máa ń bẹ́ni ẹlòmíì tán bá sáré nu fámìlì wọn àṣírí wọn ti tú torí ní tí ń wọlé gan ọ̀ka oúnjẹ ká wá pé owó oògùn àwọn èèyàn bẹ lọ́sítítàs káàkiri tí nǹkan kékeré lọ́lọ́run fi ń sábà bí ikú wọn àwọn nǹkan kéékèèké àwọn èèyàn bẹ lọ́gbẹ̀ẹ́ wọn tọ́jẹ́ kó ń kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni etí òkè olómi jáde kò ju five thousand lọ ẹlòmíì ten thousand naira ni ó gbé jáde wọ́n sì gbàgbé ẹ̀sẹ̀ wọn yóò sì lọ ogún ọdún bẹ́ẹ̀. èyàn máa ń wá iṣẹ́ rẹ ní o kì í ṣe pé iṣẹ́ rẹ ní ọmọ wáyàn iṣẹ́ ibú ni máa ń wáyàn káàkiri ní ọmọ wa ṣe ṣe ṣe àmọ́ iṣẹ́ rẹ ìwọ lọ́wọ́ wà fún rẹ o lè kírètì bó ṣe máa ti alamalu alkhairi. Allah subhanahu wa ta'ala nígbà tó dá àwa ìjọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dà wa tán ó sọ tíra tó dáa kalẹ̀ fún wa ó wá fi òjíṣẹ́ tó dáa ó fi ránṣẹ́ sí wa ó ní kọ́kọ́ wa òun náà lànàbí Muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ àyà tí ọlọ́run bá aláàfin sọ fún wa pé àwa la dáa jù charity yìí àwa la ṣe ìlú tó bá yẹ ìyá wa látúnṣe àdúgbò tí ọ̀dà yẹn àwa la wà báyọ̀ inú ẹbí fẹ́jẹ́ pé gbogbo olójútu yẹn àwa tá mùsùlùmí tá a náà ń bẹ̀ àwa la máa báyọ̀ wa ó gbéra ẹ̀ kalẹ̀ kó fẹ́ wúlò fọmọ nàbí ádámà ó ṣe wàhálà ó dààmú o àmọ́ ọ lọ lè sinmi lọ́dọ̀ ọlọ́run jọ́ àlùkìyàmọ́ ni. ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní kuntum khayra ummah ọlọ́run ọba ní ẹ̀yin lè dájú ẹ̀yin ìjọ ànábì sallallahu alayhi wa sallam ukhrijat linnas ẹ̀yin lámújáde fáwọn èèyàn lápèjúwe dáadáa ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkar ẹ̀yin lẹ ẹ̀yin lẹ dá dáadáa mà ẹ̀yin lẹ máa pàṣẹ dáadáa ẹjá ṣe dáadáa ẹjá ṣe dáadáa ẹ̀gbọ́n àbúrò mi ẹjá ṣe dáadáa ẹjá ran àwọn yẹn lọ́wọ́ ọlọ́run lẹ́yìn mùsùlùmí nìkan lẹ́yìn nílò rí yẹn bàbá lẹ́yìn mi dé mùsùlùmí ilé ìtọ́pọ̀ jù bàbá fẹ́ ṣe dáadáa kan fún ọ wọ́n fẹ́ dọ́gbọ́n rí nǹkan tí ó fi ṣe ń sùtánì yóò ní kó mú ẹyọ kan wá kó wá fi gbàbọ̀ kó gbogbo strategy ọpọlọ àwọn èèyàn tí ó bá ti ní islam ọlọ́wọ́n bá ní wọn ní pàṣẹ dáadáa ẹ̀yin lẹ́ẹ̀ máa pàṣẹ dáadáa nínú dáadáa tọ́lọ́wọ́n bá Allah tó fi ròyìn wa pé a máa fọ́nká òun náà ní al-amalu charity kí là ń ṣe ń lé ayé tí yàn ti charity kí lè yẹn ń ṣe ń lé ayé ó wúlò fọlọ́wọ́n ó wúlò fáwọn ẹ̀dá ọlọ́run anábìrin khairun nas man yanfa'un nas ẹni tí ó lóore jù láàrin òun náà lẹni tí àwọn èèyàn ń jàǹfààní lára ẹ̀ òwúlò fún rẹ òwúlò fẹ́ bí òwúlò fara òwúlò fọ́rẹ́ òwúlò síríìtì yín wọ́n ti pa ọ́ tì ife òwúlò láàrin ìlú ọlọ́sìn kẹ́ ọ òun náà ní nǹkan kan tó lè contribute sí humanity and insaniya ọwọ́ adákẹ́ orí nǹkan kan ṣe ọlọ́run bá láwa tá a jẹ́ àlùmọ́ àdébù Muhammad sallallahu alayhi wa sallam àwa ládáa jù àwa ni wọ́n gbé jáde lápèjúwe fáwọn èèyàn role model táwọn èèyàn máa kọ́ṣe wa níbi maruf níbi dáadáa nínú dáadáa òun náà ni al-amalu khairi. ọlọ́ni yá ayé alladhina amanu ọlọ́run ni mo pè yín olùgbàgbọ́ òdodo erika o ẹ máa tẹ̀fẹ́ mi ọlọ́run ẹ máa rúkú wasjudu ẹ máa fẹ́rí kalẹ̀ wa'budu rabbakum ẹ máa sin mi ọlọ́run ọba ní gbogbo ìgbà waf'alul khair waf'alul khair ẹ máa ṣe dáadáa ẹ máa ṣe eré má jẹ́ igi wọ́rọ́kọ́ tí ń da àrò tí ń dàrò láàmú má jẹ́ irinṣẹ́ bú fẹ́nìkan lérí ilé ọlọ́run wípé bọ́dà yẹn bàbá yẹn àfa yẹn bẹ́ẹ̀ súnmọ́ àdánwò ọba yẹn o ọlọ́run bá ní wọ́n fọ alùlù khayra ọlọ́run bá ní ẹ máa ṣe dáadáa ẹ gbéra yín kalẹ̀ léèyàn dáadáa gbogbo èèyàn tó bá bá yín lò dáadáa ní òrìlà ara yín la'allakum tuflihun kẹ́lẹ́ bá jèrè láyé kẹ́lẹ́ bá jèrè lọ́run. wọ́n pàṣẹ alàmàlú alkhairi ipe dáadáa ni ká máa ṣe gbogbo ń tọ́ bá mọ̀ ní dáadáa tó lè fi sàánú ọmọlàkejì múra sí i gbogbo ń bá mọ̀ ní dáadáa tó lè fi gbé ọmọ ìyá ga múra sí i. gbogbo ń tọ́ba mọ̀ ní dáadáa tó lè fi yọmọ ìyá rẹ kúrò nínú ìgbèkùn òṣì ìgbèkùn àárẹ̀ ìgbèkùn wàhálà ìgbèkùn gbèsè múra sí o ọlọ́wọ́n bá ní tọ́ba yìí ṣe tún láyé àtọ̀run ló ṣe ń ṣe é tó sọ mi bá ní tẹ́kùn bá <laughs> kí wọ́n dìde o yad'una ila al-khair kí wọ́n máa kọ àwọn èèyàn síbi dáadáa yad'una ila al-khair kí wọ́n máa kọ àwọn èèyàn síbi dáadáa ipò ẹja ṣe dáadáa ẹja ṣe dáadáa ẹja jọ ṣe báyìí wọ́n máa ṣe meeting meeting lérí pé wọ́n fẹ́ ṣe dáadáa wọ́n máa ṣe conference conference lérí wọ́n fẹ́ ṣe dáadáa wọ́n da gúrùpù lẹ̀ lérí mídíà wọ́n máa para wọn láṣẹ káwọn máa ṣe dáadáa wọ́n máa yọ àwọn èèyàn kúrò nínú wàhálà ọlọ́run bá ní àwọn èèyàn dáadáa nìyẹn ọlọ́run tó sọ́nà àyà mi ọlọ́run bá ní la khayra fi kathirin min najwahum ọlọ́run bá ní kò sí oore kankan nínú mítìn tẹ̀ ní ìdòkó ṣe mítìn ní láńlọ́ọ̀dù ni o mítìn àwọn ẹ̀sẹ́kítífù ni o lọ́fíìsì ni o mítìn ẹbí ni o mítìn ọ̀rẹ́ ni o mítìn ilé kéwú mítìn àdúgbò mítìn skul ọlọ́run bá ní gbogbo bí a ti ń jòkó tẹ̀ jọ ń sọ̀rọ̀ papọ̀ ọlọ́run bá ní kò sí orí kankan bẹ̀ fún yín illa man amara bi sadaqa àfi tó bá dé pé níta nítorí ẹ̀sẹ̀ mítìn bẹ́ẹ̀ sì ti sadaqa illa man amara bi sadaqa ọlọ́run bá ní ìjókòó yín tẹ́ ìjókòó lẹ̀ yẹn tẹ́ ń ṣe mítìn tẹ́ pẹ́lá yín jọ yẹn tẹ́ ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ yẹn kò lè sí orí ń bẹ̀ tẹ́ ẹ̀ bá dìde lẹ́ni tó ṣe sadaqa lérí ìjòkó tẹ́ ìjòkó lẹ̀ ọlọ́run kí àwọn èèyàn o ọlọ́run kí àwọn èèyàn o táwọn mẹ́ta mẹ́rin bá jòkó lẹ̀ tí wọ́n bá sọ pé àwọn fẹ́ ṣe dáadáa dìwó fámìlì kan tí wọ́n bẹ nínú dààmú pẹ̀lú ọlá ọlọ́run lẹ́yìn náà láwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n sì kó nínú dààmú náà bẹ́ẹ̀rù bá wúwo tábà ti fà kò ní wúwo mọ́ ṣé ẹ̀rí mi ò ní tòun náà lóhùn ní tòun náà lóhùn ní ani ani ani àmọ́ pàtàkì ń tà ń ṣe ni àníbàwò ìbọ́dọ̀ ìbọ́dọ̀ ibi tọ́lọ̀ sọ fún ni pé la yukallifu Allahu nafsa illa wus'aha ọlọ́run ní ẹrù tó bá ju agbára yín lọ èmi ọlọ́run ìdí fún yín. ìtumọ̀ ẹni pé gbẹ̀yìn tí gbàdé bá ṣe kí ni tọ́ba ká mọ mọ òmù kan ó ní àwọn ọ̀rẹ́ kan lérí uh, WhatsApp group àwọn tó ń wà níbẹ̀ two hundred and fifty uh, èèyàn lọ́wọ́ níbẹ̀ two hundred and fifty lọ́wọ́ níbẹ̀ wọ́n ti wá pinnu pé lóṣooṣù àwọn ọmọdé wá one thousand wọ́n one thousand lóṣooṣù èló ni jama two hundred and fifty thousand èèyàn méjìlá lọ́dún ni wọ́n ràn lọ́wọ́ èèyàn méjìlá lọ́dún. January two fifty February two fifty March two fifty ẹ máa kó two hundred fifty thousand léyàn lọ́wọ́ tóun tóun sì mọ̀ òwò tó yẹ kó ṣe sóun àtẹ̀bí ò ti kó nínú ìdààmú one thousand naira péré ọlọ́run aláwọ̀ sì sílẹ̀kùn àlìjáná fún wa because of one thousand naira. ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní gbogbo òjòkó tẹ́ bá ń jòkó èmi ọlọ́run ọba ò ní fàlùbáríkà sí èmi ò sì ní fún yín ládàá kankan bẹ́ẹ̀ àbí tọ́wọ́ pé illa man amara bi sadaqa àbí tọ́wọ́ pé ìjòkó yẹn ẹ fẹ́ sẹ́nìkan láàánú ni aw ma'rufin abẹ́fẹ́ ṣiṣẹ́ rẹ̀ kan lérí ilẹ̀ aw islahin bayna an-nas àbí ẹfẹ́ fi tún àárín àwọn méjì tí wọ́n ń jà bọ́yọ̀kọ àtìyàwó àbí àwọn ọ̀rẹ́ tọ́wọ́dé pé ilẹ̀ bá ń ṣe ọ̀sẹ̀ lóore nìyẹn ọlọ́ni wa man yaf'al dhalika ọlọ́run lẹ́ni tọ́ bá wá ṣèkan nínú àwọn tẹmọ̀ kálẹ̀ ibtigha mardatillah tí fi ń wà yọnu ọlọ́ni o fasawfa nu'tihi ajran 'azima àwọ̀ ọlọ́run ẹ̀ ọlọ́run ní àwọ̀ ọlọ́run <laughs> tọ́lọ̀ bá ti lo àwa ẹja máa fura sáàrin yẹn ọlọ́run bá ní àwọ̀ ọlọ́run á fún ẹni tọ̀hún ní ájẹ̀rọ àzìmà á fún ní ládàá tó tóbi gbogbo ẹni tí ọba yanjú ìṣòro àwọn èèyàn lérí ìjòkó tí wọ́n ṣe kíni tí wọ́n ń jòkó ọlọ́run á fún ládàá lọ́rùn kí ni ọlọ́run fi ṣẹ̀sìn ẹ̀ ìbá àlìjánà ni jàmá kí là ń wá kí là ń wá lọ́rùn gan kí là ń wá ìbá àlìjánà ni tọ́ọ̀bù àwọn àlìjánà ẹ̀yin náà gbìyànjú ẹ máa ràn àwọn yẹn lọ́wọ́ kìí ṣe àdìde lóru nìkan wọ́n fi wọ àlìjánnà mo dárùngbọ̀n sí nìkan lọ́wọ́ gùn dáadáa òun nìkan kí n máa gbìyànjú àlìjánnà ṣòkòtò mi dúró mi tọ́yọ kọ́ wà kọ̀kọ́já kókósẹ̀ iṣẹ́ àlìjánnà ni òun nìkan kọ́ mo sì ti láwà Kùránì nìkan kọ́ èyí kìrìn wákàtí márùn nìkan kọ́ yóò láwọn sẹ́mínà tó máa ṣe ọlọ́run lòun ó fún ládàá ẹni bá ń ṣe sọ́dákọ̀ ládàá tó sì tóbi lòun ó fún ló ti jẹ́ pé tí ẹ̀sìn ọba ní ìdàrú mọ̀ yàn lọ́wọ́ èyàn ló lè gbàgbọ́ yé pé àlẹ́ ìbádàtu ismu jami'u li kulli ma yuhibbu Allahu wa yarda ní tí wọ́n ń pè lẹ́sìn ní gbogbo tọ́lọ́ bá pàṣẹ ká máa ṣe tó bá ti gbà bẹ́ẹ̀ kọ́lá yìí lérí ìyàwó rẹ̀ wa ashiruhunna bil ma'ruf ẹ bá àwọn obìnrin yín lò dáadáa ẹ má dùn wọn nú ẹ má bà wọn nú jẹ́ ẹ má wọn lè mà ikhwata al-iman ẹ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa ahamiyatul amali al-khairi charity ká máa ṣiṣẹ́ àánú kìí ṣe àwọn òyìnbó lónìí o àwa mùsùlùmí láti kíní àwa la ní nígbà ọlọ́run dá gbogbo wa tán ọwọ́ àbù fún wa jura wa lọ ọmọ àmọ̀ síbẹ̀ ni o kìí ṣe ọpọlọ ni wọ́n fi máa ń jura ẹni lọ kèé dẹ̀ ṣe agbára tara ni wọ́n fi ń jura ẹni lọ kèé sì ṣe ìmọ̀ ni wọ́n máa fi ń jura ẹni lọ ọlọ́run fún rẹ̀ ní máa ń gbé ni ọba wù ú lékè ni ọba wù ó ní wọ́n fàánà ba'dahum fawqa ba'din darajat ọlọ́run láwọ̀ ọlọ́run àwọn ní kẹ́ jura yín lọ wà ń sàlẹ̀ yẹn wà ń sàlẹ̀ o ọlọ́run ẹ̀ síbẹ̀ o wà lókè o gbé sókè o ọlọ́run ló lift rẹ sí òkè tẹ́yìn méjèèjì tẹ́ ẹ bá ti gbà pé kádàrá lẹ̀ ń lò ẹni tó wà nísàlẹ̀ òní bí ni ẹni tó wà lókè ẹni tó wà lókè náà òní dájẹ́ àdájẹ máa ń yàn nú o àdájẹ ni máa ń yàn nú àdájẹ sì máa ń fa ọ̀tá láàrin àwọn ọ̀rẹ́ láàrin ẹbí àdájẹ máa ń fa ọ̀tá láàrin àdúgbò òun gbé ọ̀fẹ́ lọ́ta ọ̀fẹ́ lọ́ta wọ́n ń dajẹ ọlọ́ta àsọdọ̀kọ charity ká máa sàánú wọ́n ní gbogbo tó bá ti lè wúlò fọmọ ànábì ádámà ni wọ́n máa ń pè ní sọdọ̀kọ ó lè jẹ́ owó ó lè jẹ́ owó ó lè má jẹ́ owó ó lè jẹ́ nǹkan tó lè dowó. bọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nígbà níbi tọ́lọ́mọba aláàtí ń sọ fún wa pé ká máa sàánú sádàkà lọ́lọ́run sábà máa ń tì síwájú torí pé bí èèyàn bá ti lówó ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèyìn lè fowó ṣe kíni lèyìn lè fowó ṣe ẹni tí ò lásán ẹni tí ò lóúnjẹ ẹni tí ò nílé ẹni tí ò ní nǹkan gùn ẹni tí ò ní bàtà bọ́ bá ti lówó ti ní gbogbo ẹ̀ torí pé gbogbo àwọn tí wọ́n ní kíní yìí lọ́wọ́ tẹ̀ bá ti fún wọn lówó wọ́n ṣe kíní wọ́n tà fún yín ọlọ́wọ́n bá aláǹsọ̀ ní Qur'an ọlọ́wọ́n bá ní wàá ń dasọ́dakú ọlọ́run bá ní tẹ́ ẹ bá ń ṣe sàárà tẹ́ ẹ bá ń tọrẹ khairul lakum tẹ́ ẹ bá lè tọrẹ ẹ bá rí orí ń bẹ̀ o <laughs> Allahu akbar ọlọ́run bá ní ẹ rí ẹbí tibitì orí nídìí sàdákà wa an tasaddaqu bọ́ọ̀ bá gbọ́ lárúbá ọ̀sán gbọ́ sàdákà <laughs> ọlọ́run bá ní bọ́ọ̀ bá lè máa tọrẹ kọ́ ọmọ fáwọn èèyàn sàdákà khairul lakum ó rí ẹbí tibitì orí in kuntum ta'lamun tẹ́ bá mọ̀ ni tẹ́ bá mọ̀ ni sàrà lè bá mú níṣẹ́ nítorí pé ẹ̀rí ẹ̀ òbítíbitì oore níbo nínú sàdákà ó jí láàrọ̀ báyọ̀ ọmọ ronú pé ta ni mo fẹ́ ta lọ́rẹ̀ ta ni mo fẹ́ so lóore ta ni mo fẹ́ numi lójú ẹ̀ ta ni mo fẹ́ sànù tọ́ bá mọ̀ tó mọ̀ ẹ̀mí ẹ̀mí rò ní balẹ̀ ara rẹ̀ ò ní yá tọ́ọ̀ bá ti ṣe sọ́dákọ̀ lójúmọ́ ìwọ lọ́lọ́run rivers ọlọ́run ni khairul lakum ọ̀ wá rí èbìtìbìtì oore wà á ń tẹ̀sọ̀ dákù tọ́ọ̀ bá ti sọ́dákà àmọ́gbàtẹ́ mà àìmà àìmà ọlọ́run ni òun wá ti jẹ́ mà báyìí o ẹni tí ọmọ nígbà ọlọ́run bá tó wá sọ fún wa ṣé èyí tó mọ̀ síbi aláìmọ̀ kan bá ẹlẹ́mìí ọkọ̀ ọ Ah, yóò tó dá padà pé káì kò tí ì yá lọ́n sọ níbẹ̀. ọ wá sí pípa àdébá ṣiṣẹ́ kí ni pípa àdébá ṣiṣẹ́ máa. wọ́n nítorí pé oore tí wọ́n bá ní oore wà mí nǹkan ọlọ́run kàn ní khairun lakum gbogbo ohun téèyàn máa ń wálé ayé pátá ni wọ́n pè lóore. wọ́n náà wá wò bó ṣe pọ̀ tó ọlọ́run bá ní gbogbo ẹ̀ bó ṣe pọ̀ tó yẹn ń bẹ lábẹ́ sàdákà. ọwọ́ ń sáré lọ́jọ́ pípẹ́ ààrẹ ń sọ òun wà láàfíà tó o bá wà láàfíà kí ló máa ṣe ọmọ ti sọdá kọ ni inú rẹ̀ ń bàjẹ́ ó sì ní èbìtìbìtì owó ńlé ọwọ́ lọ fẹ́ dọ̀ ọmọ ti sọdá kà ni tọ́lá ti sọdá kà inú rẹ̀ ọmọ dùn <laughs> ó ní òbí ma sọdá kọ pọ̀ bọ́bá ti dọ̀ ọ́ yẹn nú ọlọ́run dùn wọn náà nú ọlọ́run ọmọ rẹ̀ ò ní sọ́dọ̀kà bá tó ọlọ́run fún ọ ní àwọn ọmọ tọ́wọ́ màdí sínú rọmọdún gbogbo ẹ̀ táwọn aláyé ìmà ìmà ọ wà lábẹ́ sọ́dọ̀kà ló fi jẹ́ pé gbogbo ẹni tí tọrẹ pátá àwọn sọ̀hábà láwọn gbọ́tàn gbogbo àwọn tó ń tọrẹ àtàwọn tó ń bẹ lásìkò àwọn àwọn ọ̀rẹ́ nìkan àjíwádùn mi Rasulullah sallallahu alaihi wasallam tó tọrẹ tó ànábì àwọn gbé ana salafi salafi ni mi ana sunni sunni ni mi ana muslim ọwọ́ àyà ahun salafi yàrá yóò ti pè é súnà rẹ̀ ò tí múnádóko ẹni ọ̀ ń tẹ̀lé tọ́ ń tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ kìí sáhùn. ẹ rò pé àbí wọ́n fi sínú sílábọ̀sì ọ̀pọ̀lọpọ̀ bọ́dà alùsùnà àti sísá alùsùnà yìí pé bàbá ti di alùsùnà o àwọn làmọ́ sí kínní làmọ́ yá. ní ma ná tẹ́lẹ̀ níwọ̀n ti di alùsùnà kò sì ní ná mọ́ ah! ẹlòmíì ti fowó lẹ̀ owó tó fẹ́ fún ọlọ́run ni òun náà tún lò ní owó yẹn kó tó lọ ẹni tí ọ̀rẹ́ tó tó kù lé ọlọ́run tí ọmọ pẹ̀lú kó wọ́n tún ṣe tó ń tọ̀hún ni ọ̀ náwó fẹ́ bí ẹni tí ọmọ ọlọ́run tó dáa ẹni tí ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run tó kó fáìlì síwájú ọlọ́run kọ́ lọ́run ràn án lọ́wọ́ tọ́lọ́run wá ní ẹ náwó fóun tí ò wá lè náwó fọ́lọ́run tí wọ́n ràn lọ́wọ́ ẹ wá ní yóò tẹ́bí ṣe. ẹ má sọ àwọn o nǹkan máa bọ́ fún yàn bí ẹ má ya àwọn nǹkan máa bọ́ kọ́lọ́mọ yìí dáadáa bọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ṣàlàyé ọ̀rọ̀ kan nípa kéèyàn máa ṣàánú charity ọlọ́run ní gbogbo ẹni tí ń bá ń ṣe charity gbogbo ètò bá lé nínú ọ̀rọ̀ títí ẹ̀ náà ọlọ́run lọ́wọ́ máa sọ́ dìrọ̀ wàláhi tàláhi thumma billahi lẹ́sẹ̀ ilá ilá bó ṣe rí gẹ́lẹ́ lọ́rọ̀ ọba sọ̀rọ̀ ọlọ́run ọba ní fa amma man a'ata wa ọlọ́ni gbogbo ẹni tí bá fún yàn tí bá fún yàn ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà wàtakọ tó sì bẹ̀rù ọlọ́run wàsọdakọ bil husna tó sì gbà pé àlìjánná wà fàṣànúyà sírò líli yóò sírò ọlọ́run bá ní gbogbo tó bá fẹ́ lé nínú ọ̀rọ̀ tiẹ̀ náà á sì máa sọ́ ìdàkejì ọlọ́run bá ní wàhámà màmbáhílà wàsítàgànà gbogbo ẹni tó bá yà áhùn wàsítágínà tóró gbóhùn ní bùkátà sọlọ mọ lẹ́gbò tí wọ́n wà sànú ẹnì kankan ọlọ́run ti ṣe tó ń fẹ́ wákàtí babil hosina tí ó pe àlìjánà nírọ́ fásánù yasiruhu lil ọsirọ. ọlọ́run bá ní ọ̀rọ̀ tó bá tó àti tó dàrú ni kí n <laughs> ọlọ́run náà wọ́n mọ̀ díjú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní tò bọ́ọ̀lù ṣe sọ sínú kọ́ra mọ́sán ìtumọ̀ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn pírọ́blẹ̀mù tá a wà ń bẹ̀ lénìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro lónìí kọ̀ọ̀kan tá à ń fèsì ẹja fura kí ni bò ní ha wa sáwọn atálíkà ìhàwó la kọ sáwọn tí ò ní ìhàwó la kọ sáwọn tí ọlọ́run bá gbà lọ́wọ́ wọn. nínú àwọn àǹfààní ẹni tí ń ṣe sọ́dákà tí ó jẹ ẹni tí ń ṣe charity tí ń bùnyàn ní nǹkan òun ni pé sáàtù risk ọlọ́wọ́n Allah subhanahu wa ta'ala yóò fi mẹ́wàá jàrọ̀ ẹyọ kan tó bá ná bá ti ná ẹyọ kan ọlọ́wọ́n fún ní mẹ́wàá papọ̀ owó pọ̀ sí àbódíkù ọlọ́run ọba ní wọ́n máa anfaqtum min shay ọlọ́run ọba ní gbogbo tó bá wù kẹ́ẹ̀ná bó ṣe kó kéré tó fahuwa yukhlifu òun ọlọ́run ọba ó fún yín ní ìlọ́po rẹ̀ wa huwa khayru rasiqin ọlọ́run lèmi lọ́ba tí bu arísìkì fún yàn èmi ọlọ́run èyí ń bù fún yín tí ó pọ̀ tẹ́ bá ti ṣe kí ni tẹ́ bá ti ná ikhwata lil mal ẹ̀yọ́ mayami anabi ni ma naqasat sadaqatu min mal anabi ni sadaka ọrẹ kò kí di owó kù ní ma ń jẹ́ kó wọ́pọ̀ sí ni tó bá ti fẹ́ kó wò rẹ̀ ọ̀pọ̀ kárísìkì rẹ̀ ọ̀pọ̀ kí ló tara bọ̀ sadaka wọn náà máa bù fún yàn àmọ́ lé o ó lé bu o ó ronú sí bẹ́ẹ̀ méjì ọ̀kan ọmọ sọ fún ọ pé ná ọ̀kan ọmọ sọ fún ọ pé yọta o ẹ̀mí kan ọmọ sọ fún ọ pé bọ́gbọ́ wà sí bọ́gbọ́ tọ́lọ̀ ń sọ ọ̀kan sọ pé à àsìkò lé o nígbà wàá gbé tọwọ́ ìkalẹ̀ èwo ni wọ́n náà fẹ́ jẹ ní two thousand and twenty five ọdún tí ètí dé tí ọmọ bó wọn wà láyé bó wọn sí láyé gbà ṣètò yọmọ kọ́ ọ láwọn àwọn àwọn ẹ̀kọ́ dáadáa títí tí àwọn ti mọ̀ pé bàbá ti sọ́dá kọ́ àdáwò ṣe kíni àdáwò dé àwọn ti mọ̀ pé bàbá ti sọ́dá kọ́ òṣì ọ̀padà ṣe kíni yọ padà wọlé wọ́n mọ̀ wá tì wá lọ sí gbogbo tá a máa ṣe tá a fi di ẹni lẹ̀ tó o bá ti sọ́dá kọ́ táwọn èèyàn bá lówó rẹ̀ ọ̀tàn àwọn ni wọ́n ń sọ ọlọ́run ọ̀sọ́ bẹ́ẹ̀ nítorí àwọn ọba sọ ni pé yọ pọ̀ sí i anabi wa tó la mọ́lẹ̀ pé máa ń nàkà sọ́ọ̀tì sọ̀dàkọ́tù mi máa sọ́dàkọ́ yìí jẹ́ kówó dínkù ní máa jẹ́ kówó segin ni ní máa jẹ́ kówó ọkọ̀ sí ni tàlọ́wọ́ àgbàgbọ́ nínú ọlọ́run ọba àtànábì àti àwọn èèyàn ìyàwó máa sọ fún ọ pé he he alájì oyin ọ̀tán o ọ wà ní aa ah, adìyà ah, ọlọ́run ní kò ní tán wàláyé kò sì ní tán ọ wà tí pípa rẹ bá ṣe kí ni pípa rẹ bá ṣe máa ẹ̀yọ́ màá yá mi ní ẹ̀sìn wa alìsílámù dínú la ìsìlámù yìí nìkan náà lẹ̀sìn ọlọ́run nínú tí ìsìlámù gbé wá òun náà ni pé poverty elevation kárí pé a gbé òsì kúrò láwùjọ ká gbé ìṣẹ́ kúrò oríṣi ayé àwọn ọmọ èèyàn ká jẹ́ kára ọ́ de àwọn èèyàn ká ṣàánú àwọn èèyàn nínú àwọn dáadáa téèyàn ò rí téèyàn máa ṣe charity yẹ́dìfà Allahu biha albala gbogbo àwọn calamity problems accident wàhálà alẹ́ ayé àárẹ̀ burúkú tí ìjòkó tìyàn tí wọ́n ní wàláyà àmọ́ tá a ṣe máa o àlùwàbà wàlìbàlà wàlìbùkà láìláha ìlàlá gbogbo tí mo kà á lẹ̀ yẹn kálámìtì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run gbé gbogbo wàhálà ayé àti ìṣòro ayé àti ìdààmú ayé ọlọ́run gbé kú òfẹ́ni tí bá ń ṣe charity anabi sallallahu alaihi wasallam anabi ni sọ̀nà ẹ̀wùlì màrúfi tẹ́kì masọ́ọ̀rì àṣù anábì ní sàárà tẹ̀ ń ṣe yẹn ọlọ́run máa fi ń dáàbò bò yín níbi àwọn aburú ńlá kan tó fẹ́ jálù yín ni sàárà yẹn lọ́lọ́run fi dá padà ọ̀kan náà àwọn sọ́láfù sọ́ọ̀lẹ̀ ó ní tí wọ́n bá ń jáde ó ní ọgbà méjì lòun máa fi ń gba ara òun ọgbà ìṣọ́ méjì lòun máa ń lò àdúà wa sàdákà ọlọ́run ní bisimilah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah ànábìtì ní ìbá wí aburú oníṣẹ́yìn tó ọlọ́run wa mú owó tóun fi jẹun sápò ọ̀tún sàárà sápò òsì òun sì ń jáde báyìí ẹni tóun bá ti rí pé ní díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé ilé kejì ilé kẹta àbí àdúgbò tóun lọ òun tètè fún ní sàdákà yẹn nítorí pé sàdákà anábì ni máa ń sọ̀yàn níbi aburú ni ojú ó wù ọ́ yóò wù ọ́ dọ̀la yóò padà ro ojú ni ojú ò ní lápá wọ́n tó ń dùn yẹn nú <laughs> aburú ò ní ṣe é. wọ́n tó ń sáànú àwọn ọmọ ọlọ́mọ ọlọ́run ò ní fọmọ ẹlẹ́ wọ́n tó mi tó nu omi kúrò lójú àwọn èèyàn ọlọ́run ọ̀ka nílé dín náà báwo obìnrin wa àwọn ìyàwó wa àwọn ọmọ wa tán bá ni wọ́n gan wọ́n challenge wa pé dáàbì ẹ̀ tí ì ṣe sọ́dáka nínú ọ̀sẹ̀ yìí o ẹ̀ tí ì ṣe sọ́dáka lóṣù yìí o bá lálàáfíà máa nínú ọ̀sẹ̀ yìí ìwọ wá ń jẹ ebi ń pa àwọn èèyàn ẹ̀sìn ìlera yín àwọn náà sì mà ipẹ́ ní. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa. yudhibu Allahu biha humuma al-mutasaddiq wọ́n wọn gbà míì èèyàn kan wà nílé ayé léyìí ń púpọ̀ sọ́pọ̀lọpọ̀ wa látara ìrònú ọ̀la tálíkà ronú ẹni tó lówó náà ronú tálíkà ronú bí ó ṣe lówó olówó ronú bí ó bí ó ṣe ná àti bí ó ṣe ní tán bí ó ṣe ní tán yẹn ẹ̀rù yẹn ó ju ti tálíkà tí ń wówó lọ torí òun mọ̀ pé ẹ̀tọ́ bá padà sílẹ̀ wàhálà ti dé ẹnu ló ti fẹ̀ yín ojú kan ti fẹ̀ gbogbo kan ti fẹ̀ má bùkátà náà ti fẹ̀ dìmáàdì ti pọ̀ ẹ̀rú mọ́ bá wọn lówó gan pẹ̀lú mi bá ní ten million lákàntì stroke gbè ní káì ten million bóòlù wọn fẹ́ ṣe láàrin ọ̀sẹ̀ bóòlù sí fẹ́ náà tí wọ́n ọdún ọdún ọ̀tàwọ̀sán tó dé pé ọdún kan ó sì ń dunnú pé ọlọ́run ṣe o ọdún ní mọ̀dá wọ́n wọlé kọ́hìrò fọ́kọ̀ ìbàdìhì kò sẹ́ńdọ́lọ́wọ̀n òjò lọ nínú gbogbo ńdọ́dá wọ́n ní ìwọ̀n àwọn àbànújẹ́ tí máa ń dé báyàn ọlọ́run máa fi sàdákà ní máa fi fi ìdùnnú pààrọ̀ rẹ̀ fún yàn nígbà míì ọkàn feel sad pé ah, ah, bóun lè ayé ìwà rí báyìí wọ́n ní tọ́wọ́ ti sàdákà ọlọ́run ó sì fi ìdùnnú yóò fi rọ́pò ìbànújẹ́ rẹ̀ anábì lọ sọ bẹ́ẹ̀ o anábì ní gbogbo ẹni tó bá fẹ́ dọ̀ tó o gbé ilé ayé tó sún wọn a bó lọ̀rọ̀ òun lé ayé yìí ìrònú láàárọ̀ ìrònú lọ́sàn-án ìrònú lálẹ́ bóyá nítorí àwọn gbèsè tó jẹ àbí nítorí àwọn ìtọ́fẹ́ rà tí ò tí ì rírà ìtọ́fẹ́ dà tí ò tí dà àbí nítorí pé ń wà tó wọ́n tó wọ́n tó tí tẹ̀ ọwọ́ wọn nù bànújẹ́ gbogbo ìgbà tí inú rẹ bá ti ń bàjẹ́ ànábì rẹkọmẹ́ndì pé ìtọ́ àmọ́ ṣe ni pé lọ́lẹ̀ ewé nìkan tí inú tiẹ̀ náà ń bàjẹ́ ìtí ń fẹ́ ìtí ò tí ì rí ìtọ́wọ́ rẹ ò tí ì bà tí inú rẹ fi ń bàjẹ́ yẹn bá lágbára fún nìkan tí inú rẹ bá ọlọ́run ọba máa ń ṣe déédéé ẹni máa ń fún yàn lásọ ọlọ́run ọba aláwọ̀ níjẹ́ kó rìn hò ọlọ́run máa ń ṣe déédéé ẹni máa ń fún yàn lóúnjẹ nínú ilé wọn nínú ilé wọn ebi ò nípa wọn ẹni máa ń bòyàn láti rí ọlọ́run ọba máa ń ṣe déédéé báṣì tiẹ̀ náà bá kù díẹ̀ tí ó tù ọlọ́run ṣe kínni ọlọ́run sì bá bò ànábì ni man nafasa man nafasa amómìnì kúrìbà ẹni bá gbé wàhálà kan kú fọmọ ìyá rẹ̀ tí ń jólù gbàgbọ́ dodo mìkúrọ̀ bí dúníyà nínú àwọn wàhálà ayé tọ́ba nafasa Allahu àni kúrìbàtà mìkúrọ̀ bí yọmìlì kìyàmà tọ́badé jáde kìyàmà tá a dìde ń hò níwájú ọlọ́run nínú àwọn wàhálà tó bá arákùnrin tó ṣe sàárà yẹn tí ó torí ẹ̀ wọ́ná ọlọ́run ó sì fi sàárà tó ṣe tó fi gbé ìbànújẹ́ kó fọmọ ìyá rẹ̀ láyé ọlọ́run fi gbé ìbànújẹ́ tiẹ̀ náà kó fún níjọ́ tá a bá dún wájú ọlọ́run ọ̀rọ̀ sàárà yìí tó ń sọ̀rọ̀ ilé ayé nìkan mọ́ ó ti tún ṣe kíni ó ti tún reflect lọ́hùn yọ́mọ̀lì kìyàmà níjọ́ tá a dún wájú ọlọ́run ọba kọ́lọ́mọdé á ní sọ̀rọ̀ níjọ́ náà wọ́n ní gbogbo àwọn tọ́lọ́wọ́ bá aláwọ̀ máa yọ okùn ṣòro kúrò lọ́rùn wọn jọ àlùkìyàmà àwọn èèyàn tí wọ́n yọ okùn ṣòro kúrò lọ́rùn àwọn èèyàn lé ayé ni ànábì wọn ń tẹ̀síwájú anabi ni wa man yassara ala musri gbogbo ẹni tí bá ń ṣe ìdẹ̀kùn fẹ́ni tára ni yassara Allahu alayhi fi dunya wal akhirah ọlọ́run ó ṣe dẹ̀kùn fóun náà nílé ayé ń bí àtijọ́ alikiyama nílé ayé ń bí àtijọ́ alikiyama tọwọ́ fẹ́ kára ọmọ adìẹ kí lọ́mọ wákàtí ọmọ wọn àwọn tára nínì fìràlájì ẹ dákun sí òsì challenge kankan lẹ̀ àní ọwọ́ ó fi yọta rẹ̀ ẹ̀dẹ̀ kú òní nígbà nàbí ń sọ nìyẹn lẹ́yìn tó wá dé àlìkìyàmà ọlọ́wọ́n tó wá fi tó ṣe yẹn yóò fi yọ kú òní náà sọ̀rọ̀ wà máa ń sátara mùsùlùmá anábì ní tẹ̀síwájú anábì ní ti máa ń bo mùsùlùmí láṣìírí sátara Allahu fi dúnìá wal akhirah àṣírí tiẹ̀ náà ní tú láyé kò sì ní tú gbangba àlìkìyàmà gbogbo àwọn àdéhùn yìí jama òun làǹdàbì gbogbo àwọn ẹni retí ń bẹ lórí ilẹ̀ ọlọ́run ní tí wọ́n ń kà ní tẹ́lẹ̀ mi wọ́n rò pé àwọn léyìí ṣe wá ya àpá báyìí kò sí tí ò lè bùyàn bó ṣe wà kò sí tí ò lè fún yàn kọ́lá ń gbà mí ìyàyọ́ gbàgbé rẹ̀ nítorí pé ìtò òun rò tí fi ń ṣe tí ń ṣe yẹn kì í sọ̀rọ̀ ayé nìkan ọlọ́run níbẹ̀ yẹn bá ń bọ̀ àṣírí mùsùlùmí ọlọ́run ó bọ̀ àṣírí òun ń bí a fẹ́ tú lọ́run tẹ́lẹ̀ ọlọ́run láàánú yóò wà láàrin àwọn àtẹrù ẹ̀ wàláhù fi àwọn ilẹ̀ abdi anabi wa ń tẹ̀síwájú anabi ni ọlọ́run ọba máa dúró ní onírànlọ́wọ́ fún ẹrú kan máa ká nílẹ̀ abudu fi àwọn àkíyì lófin ìgbà tí ẹrú yẹn náà bá dúró pé wọ́n máa ran ọmọ ìyá àwọn lọ́wọ́ ọlọ́run náà wà dúró lónírànlọ́wọ́ fún òun náà ọ̀fẹ́ kọ́ lọ́run lọ́wọ́ kí ló máa ṣe ọmọ ràn àwọn yẹn lọ́wọ́ ni bóyá àwọn yẹn ti wá wà ràn lọ́wọ́ wá sọ́dọ̀ rẹ tó ní báwọn ṣe ń wojú rere rẹ ni wọn náà ń wojú rere àwọn ọ̀gá kan làwọn ọ̀gá yẹn náà ń wojú rere ọ̀gá kan làwọn tó náà ń wojú rere àwọn ọ̀gá kan ilẹ̀ ńlá ìlúmọ̀ta hàn gbogbo wa là ń wojú rere ọlọ́run ọlọ́run wojú rere nìkan. wàtúrkùn musahama filamul xeyiri yaba gilxeyiri ọ̀yaba giyatal xeyiri ojú ọ̀nà tá a máa wá tọ̀ tá a fi máa rí alamul xeyiri ṣe iṣẹ́ rere ṣe àánú ṣe àánú charity wọ́n láwọn ọ̀nà wo la máa fi ṣe charity alákọ̀ọ́kọ́ ìtààmù tọ̀àm máa gbìyànjú kọ́ máa bù fáwọn èèyàn nínú oúnjẹ tó wà lọ́wọ́ rẹ̀ wàkàfà látìlẹ àyíká lẹ́yìn náà gbogbo àwọn ọmọ tí bàbá wọn ti kú fi wọ́n sínú bọ́dì ẹ̀ tirẹ̀ ibi ajá ọmọ ọmọ àbúrò mi tó jáde láyé yóò máa gbé bí o àwọn aláàrán lọ léèwé tí ẹ jáde yunifásitì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wọn àtàwọn ọmọ rẹ̀ yìí ni wọ́n jọ mọ́ lọ bàbá lọ́wọ́ wá charity káàkiri dáńpẹ́ ní charity yẹn ọlọ́wọ́ bá ní àrò ayé tẹ̀lé fi yóò kádé bòbí dín ọlọ́wọ́ bá ní ẹ rí àwọn nǹkan tí wọ́n tí wọ́n ń parọ́ wípé àwọn gbọ́jọ́ àlèkèámọ̀ gbọ́ ọlọ́wọ́n bá ní wọn gbà á gbọ́ ìjọ àlèkèámọ̀ náà ń pè yọ́mù dín yọ́mù dẹ̀ ìnúnà ọjọ́ tó lọ́wọ́ san kálukú lẹ́sàn ọjọ́ ẹ̀san ọlọ́wọ́n bá ní àwọn tí wọ́n ń pe ọjọ́ àlèkè àmọ̀ nírọ́ ó rí wọn ni ṣé wà nábì ọ̀dá wọn mọ̀ ni ṣé wọ́n mọ̀ wọn ni ọlọ́run ti ń dúwe fún ọ bàtà àlèkè lẹ́sẹ̀ yẹ̀dọ́ olùyẹ̀tì ọlọ́run ní àwọn tí wọ́n máa ń nìgílẹ́tì àwọn orphans tí wọ́n máa ń pa àwọn ọmọ òrukàn tì bóyá tinú ẹbí àbí tọ̀rẹ́ àbí tẹmọ́síláṣí àbí tàlùmùbà wọ́n bọ̀rọ̀ ọmọ òrukàn lọ ó sì lágbára yọ sọ ọlọ́run láwọn tí wọ́n máa neglect àwọn orphans ọlọ́run láwọn yẹn àràyè tẹlẹ́fì kágbèbò bìdì àwọn yẹn ọgbà péjú àlèkè àmà ń bọ̀ tí wọ́n bá gbà wọn bá sáré sí. wala yahudu ọlọ́run bá ní ẹ náà tóun náà péjú àlèkè àmà ń bọ̀ òun náà ni ẹni tó ní oúnjẹ tó sì ebi sì pọ́ńtọ̀ hún ó sì wò fá títí kò sì bùn jẹ ọlọ́run bá ní ń tọ̀ hún kò gbà péjọ àlùkè àmọ́ bọ̀ tó bá gbà ní ìbá sáré ṣíṣe olóore yẹn kí lọ́la sọ fún anínú àyà méjèèjì wọ́n fún anéjì àti kíni jama àti food <laughs> bá a bá roko sínú mọ́tò mọ́tò ní ṣiṣẹ́ o bọ́ọ̀mù èèyàn bá jẹun kò sí ní tí ó ṣe ilé ayé máa tára kò lè rìn kò lè rúkú kò lè sùjúdù kò lè lọ́bi kankan oúnjẹ yẹn dandan ní. tọ́ba àwọn kan fẹ́ rí ojú rere ọlọ́run jọ́lẹ̀ kìámà mójútó kọ́ ọmọ bùyàn ní oúnjẹ kó o sì mójútó àwọn ọmọ òrukàn. ọlọ́wọ́n bá ní wọ́n yóò tẹ ìmú dátọ́ àmà aláhùn bíi mẹ́sìkínà. ọlọ́wọ́n bá aláhùn oníròyìn àwọn ẹni rẹ̀ ọlọ́wọ́n bá ní tí wọ́n fi dẹni rẹ̀ ni pé wọ́n máa fún àwọn mẹ́sìkínì wọ́n máa fún wọn lóúnjẹ aláhùn bíi irú oúnjẹ táwọn náà lè jẹ táwọn náà nífẹ̀ẹ́ sí wọ̀yẹ̀tìmá wọ́n ma wá fún àwọn ọmọ òrukàn lóúnjẹ allahu akbar mẹsìkínà wọ́n máa fún tálíkà lóúnjẹ wọ̀yẹ̀tìmá wọ́n ma wá àwọn ọ̀fàn àwọn ọmọ òrukàn káàkiri tinú ẹbí tinú alátàdúgbò ti mọ́sálásí wọ́n ma fún lóúnjẹ wàásìrà wọ́n ma wá wá àwọn tí wọ́n bẹ nínú ẹ̀wọ̀n àbáwọn tí wọ́n bẹ nínú gbèkùn lóko ẹrú wọ́n lè wá bí wọ́n ṣe tú wọn lẹ̀ wọ́n máa wá bí wọ́n ṣe fún wọn lóúnjẹ. anabi sallallahu alayhi wa sallam anabi ń tẹ̀síwájú wípé nínú àwọn charity iṣẹ́ dáadáa téèyàn máa ń tọ́ ọmọ lérí ẹ̀ tọ́wọ́ tó ń bọ̀ wá mọ́sálásí oye ìjọ tó lọ́ba ní kó wà lọ́wọ́ rẹ̀ kéde ojúmọ́ ní kó mú wá mọ́sálásí o àmọ́ ìjọ tó bá wà lọ́wọ́ rẹ̀ kó mú five hundred sápò rẹ̀ àbí one thousand àbí jù bẹ́ẹ̀ lọ kọ́ wá fọ́ọ̀mù rẹ̀ náà ní two hundred pé wọ́n náà mú dání kàfáyà wọ́n náà gba hundred naira ọ̀yá Ibrahim ẹ̀ fún náà two hundred tẹ́ ẹ bá ti dé mọ́ṣáláṣí kẹ́ ẹ fi síbi tí wọ́n máa ń fowó sí nínú mọ́ṣáláṣí. báwọn ẹni eré ṣe máa ń tọ́mọ̀ nù sórí tó ń ṣe yẹn gbogbo àtàwọn ọmọ yẹn bá ti mọ̀ án tí wọ́n sì ń lò ó mọ́ lọ́wọ́ gbogbo àti wọ́n bá ń ṣe é lẹ́yìn rẹ̀ ọmọ ìgbàlá dá torí wọ́n wọn wọ́n wọn nínú tá ànábì sàlá sàlá tó wá kà í pé èèyàn máa ń sànú nípasẹ̀ oníkọ̀dọ̀ òdùnyún ká máa san gbèsè àwọn èèyàn tó bá jẹ gbèsè àbáwọn èèyàn tó jẹ wá ní gbèsè ọlọ́run wá dẹ̀ wá lára débi pé owó yẹn ò nítumọ̀ kankan nínú ìgbésí ayé wa ká sì wàá kó nítọ̀hún pé ah lágbájá lágbájá owó yẹn mo yọ̀ǹda rẹ̀ fún bọ́ ọ bá gbà ọ lẹ́sẹ̀ o torí wọ́n lo ní bó ṣe kó kéré tó àbí ọ̀lẹ́sẹ̀ àmọ́ òwò pé ara ti dè ọ́ ọyọ́ hundred thousand lọ́wọ́ rẹ nígbà tí nígbà tí ń ṣiṣẹ́ wọ́n fún ní fifty thousand lóṣù ó ti wá kò lẹ́nu iṣẹ́ àbí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n padà wá rí iṣẹ́ ní fifteen thousand sọmọ fún òun gangan ò tí ì jẹun òun gangan ò tí ì yó ọwọ́ adúlé lọ́rùn ìwọ sì ní mílíọ̀nù sàn nínú àkáǹtì rẹ̀ ọwọ́ dúlé lọ́rùn pé ó nínú fifteen yẹn náà bó ṣe wọ́n one thousand máa fún mi o ọlọ́wọ́ bá aláàdá àwọn èèyàn ò débẹ̀ ah <laughs> I will collect my money ọ lẹ́sẹ̀ tó bá gbà ọ lẹ́sẹ̀ àmọ́ ò ní gba ládá ò ní ṣe kíni ò ní gba ládá ká máa wá àwọn èèyàn tí wọ́n jẹ gbèsè káàkiri nínú àwọn charity ni anabi sọ̀rọ̀ fáwọn sàhábà ńjọ́ kan anabi kánà tájìrún yòdá inú náà anabi ní inú àwọn ti sáwájú wa ọlọ́run sọ fún un pé arákùnrin kan olówó ni ìmọ̀ ń ṣòwò owó yẹn wá pọ̀ yàtọ̀ sí kó ṣòwò ní tí wọ́n ń yà wọ̀nyàn lówó ní tí ń fòun náà ṣòwò síwájú ọlọ́run láì gbèlé lérí ẹ̀ yòdá inú náà ìmọ̀ ń yà wọ̀nyàn ní dẹ́yìn fàyíṣà ara mọ́ṣẹ̀rá kọ́ọ̀lá lè fìtìyà nìyí tọ́ba wá rí àwọn kan tí wọ́n ti yáwó lọ́wọ́ rẹ̀ tọ́jẹ́ pé ó rí i pé àwọn eléyà dánwò ti bá àwọn àwọn ò lè sanwó yìí mọ́ o yóò wá fáwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ yìí pé tí lágbájá bá ti wá bí àbọ̀ kọjá ń pa wọ́n láṣẹ pé tàjá àwọ̀sùn ànihò ẹ fojú fowó rẹ̀ ẹ pa gbèsè rẹ̀ nínú ìwé ẹ láti fojú fo gbèsè rẹ̀ làálà láha àyẹ̀tàjà wọ̀sà àná bọ́yá lọ́wọ́n bá aláàlẹ́ fojú fo àwọn àṣìṣe tiwa náà lọ́rùn ni ọmọ ń pàṣẹ bẹ́ẹ̀ fáwọn ọmọ sẹ́rẹ̀ ìgbà ní tẹ́bá ti rí i pé ìgbà ti yí mọ́lẹ̀ kò lè rówó nsánmọ́ ẹ̀ẹ́kan jù sínú ojoojúmọ́ ni ẹ sọ fún pa àti parẹ́ ni wọ́n sọ fáwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ ọlọ́run sì ń sọ̀rọ̀ lókè sánmà yìí pé ẹrú wa yẹn bàbá olówó yẹn gbogbo àṣìṣe rẹ̀ ti ń bẹ lọ́dọ̀ wa àwa náà ti parẹ́ fún gbogbo ohun tí yìí ò fi ní jìyà lọ́rùn jama òun náà nìkan pa yàn rẹ̀ nínú tí wọ́n fi ń pẹ̀sẹ̀ rẹ̀ òun náà ni almọ́ọ̀sẹ̀ èèyàn tí gbèsè ti dá mọ́lẹ̀ tọwọ́ yọ̀ǹda rẹ̀ fún especially àwọn tí wọ́n bá ní problem ilé bẹ́ẹ̀ bá jẹ gbèsè ilé gbogbo àwọn tájẹ́ landlord ẹjẹ́ máa ṣàánú ẹ̀dàkùn ẹjẹ́ máa ṣàánú ẹlòmí ọgbọ wọlé yọ gba agreement àwa béèrè pé agreement lérí ìkínlẹ̀ agiri lé lérí tó fi gbowó yẹn yóò lọ wọ̀n mọ́ ó ní ọ̀nà máa wọ́n ti ń gbà náà nìyẹn ó gbowó lọ́wọ́ yẹn o lè sọ fún pé n tó o ṣe tí mo fi gbowó lọ́wọ́ ẹ̀ ní ti ń fún ọ lẹ́yìn ìgbà mo ti gbowó nì mùsùlùmí ṣeun bàbá àfilẹ rẹǹtì iye báyìí mo fẹ́ fẹ́ rẹǹtì káwáì àmọ́ kọ́ ọmọ asásá bẹ ẹ̀rọ agirimẹ́ǹtì àtẹ̀gbẹ́ kọmíṣán àtàwọn ẹjẹ̀ǹtì tá ń dààmú káàkiri ẹ̀gbọ́n àwọn náà ń ṣe wàhálà kan tó rí lé nígbà míì gan ó ní kó wù ọmọ wọ́n tún wá mí ẹ̀yìn àwọn yẹn ń ṣiṣẹ́ nù á fa sẹ́wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lẹ́wọ̀n ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa wọ́n fẹ́ sàmójúkù fún wọn o wọ́n fẹ́ tún wọn lẹ̀ ten thousand oye twenty thousand thirty thousand fifty thousand òun ló di ẹlòmíì mọ́lẹ̀ tí òjò ráyè bọ́kù nínú oko ẹ̀wọ̀n nínú àwọn iṣẹ́ olóore tẹ́yìn bá ní owó lọ́wọ́ bìnnà wòlé mọ́sáàjì òun náà ní kọ́ ọmọ kọ́ mọ́sálásí káàkiri ilé tó ń kọ́ káàkiri ní jàmá ìwọ kọ́ padà gbé bẹ́ẹ̀ ibi tó lọ lè gbé lọ́rùn òní mọ́sálásí ànábì ní mọ́nbànà mọ́sídìá lillah ẹni bá kọ́ mọ́sálásí lérí ilẹ̀ ọlọ́run kàmọ́fàásì kọ̀tọ̀ tí ò di dédé ilé ẹyẹ lọ ibi tẹ́ ẹyẹ máa ń bà sí ẹmọ ẹyẹ ẹni yóò fi koríko yóò fi ṣe lé bó ṣe kékeré máa ń èèyàn wá kọ́ mọ́ṣáláṣí kọ́lá kò jù bẹ́ẹ̀ lọ àwọn àṣùkárà àbótó kéré jù bẹ́ẹ̀ lọ wọ́n lè jẹ́ pé fọ́ṣọ̀n tí wọ́n náà nínú mọ́ṣáláṣí ẹnu ọ̀bá tí wò rẹ̀ ká tá a bá válù owó rẹ̀ yẹn kò dédé ibi tẹ́yẹ lè bàlẹ́ lọ nínú mọ́ṣáláṣí bàdánláwò làwọn bẹ́ẹ̀ tán fìlì jánnà ọlọ́run lóun ọkọ̀ ilé ńlá fún un láti jẹ́nà àwọn ń kọ́lé láyé òun níbi tó dé sí láhùn àwọn olówó wa wọn ò ráwọn afá bá wọn sọ̀rọ̀ àwọn míín sì ń gbọ́ wọn ò àti tẹ̀lé iṣẹ́ olóore nìyẹn o ọkọ́lé fọlọ́n ọyẹ kó tó fún ọ ní nǹkan tó ọmọ dunú lélẹ́rí lójoojúmọ́ wípé ọkọ́lé fàlà ọ wà lẹ́kọ̀ọ́ odidi ìwọ náà bá wọn dá sí wọ́n ní gbogbo tí wọ́n náà bá fi dá sí ìbá àmọ́jú dèdè ibi tí ẹyẹ lè ṣe kínní ó lè bà sí lọ ọlọ́run ọkọ̀ máa ń ṣàpààrọ̀ fún lálìjánà ló fi jẹ́ pé bàbá yín kú ìyá yín kú màálù kọ́kàn ní tọ́kàn nìyẹn lẹ́yìn náà dúró tahfiz ibi wọ́n ti máa ha Quran ẹ bá ń kọ́ classroom mẹ́fà méje ẹ bá ń kọ́ classroom mẹ́rin kọ́ máa ka Quran bẹ́ẹ̀ ní à ń charity nìyẹn torí ilé kéwú ibẹ̀ ni ọmọ ti máa ń bẹ̀rù ọlọ́run táwọn bá sì ti rí ilé kéwú tí wọ́n mọ̀ lọ ládùúgbò pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba àdúgbò wọn máa da ẹ̀mí wọn máa rọ̀ iṣẹ́ rere ni wọ́n máa ṣe lẹ́yìn náà èyí lè kọ́ ṣọ́ọ̀bù bí ṣọ́ọ̀bù tó mọ kọ́ lẹ́yìn ẹ má bá ń gba àwọn èèyàn síbẹ̀ free ni o ọ̀fẹ́ ni o àbí ọdún kan ni kò fi lò ọdún méjì ni kò fi lò free ni wàláhì láyé tá a wà yìí two thousand and nineteen tá a wà yìí láyé tá a wà yìí kèéjì ju oṣù kan àbọ̀ sísun lọ ọ̀kan náà àwọn ẹrú ọlọ́run sì pè mí nínú àwọn tí wọ́n sáàyè yìí náà ó ní sars ó ní salamu aleykum ní wa aleykum salam ó ní mo ti kọ́lé kan mo ní ilé náà èmi náà mọ̀ mo ti wá kí wọ́n bẹ̀ ó lè yẹ kọ́ ọlọ́run ti kọ́ ńlá mi sẹ́wárí yìí tó ń kọ́kọ́ kọ́ yẹn òun ò fẹ́rẹ́ǹtì kí n bá wọn wá èèyàn tí yóò lò lé fọdún méjì lọ́fẹ̀ẹ́ free of charge nìkan lọ́wọ́ lòdì bẹ́ẹ̀ ó lóun fẹ́ fi dúpẹ́ fọlọ́ọ̀nù ẹlòmíì jama yóò tún gbowó lé yóò tún gbowó lé lé nsẹ́ ipe èlò ni one fifty yín two hundred lè mẹ́gbẹ́dọ̀ mi kalẹ̀ àwọn fi yẹn maintain ti bí àwọn ọ̀rá yóò wà ẹni bá yà hùn ẹ dákun ẹni tó wà nínú ilé yẹn fọdún méjì tí ń jẹ tí mo ti ń sùn tí ń bẹ ẹ dákun bó lọ̀rọ̀ ẹni tó fún léwọn ṣe rí pẹ̀lú ìtajọ ń kà yìí kọlọmọsà sọ wá léyàn rẹ ọlọgbàrọ Ọlọ́run ọba wa arákùnrin náà kọlọmọdé alẹsìnkì rẹ ó bàjẹ́ àti gbogbo dáadáa tẹnì kọ̀ọ̀kan wá náà ń sísun lẹ́sìn wa kọlọmọsà ìgbà lẹ́sìn fún wa. lẹ́yìn náà kafalatu talib al-ilm ó fẹ́ ṣe charity wọn náà fẹ́ wúlò láyé wáyé nìkan nínú àwọn tí wọ́n ń kéwú ipò owó rẹ àti school fees àti owó tíra ee ó ti wà lọ́rùn mi tó fi parí létí ó gbogbo dáwà tí àfààní bá ṣe tó fi jáde láyé bàbá tó sponsor rẹ̀ wọ́n máa fún ládàá turuku almusahama tọ́wọ́ bá ọmọ tó fẹ́ ṣe you have money àbí ẹ ọ̀wọ́ ọmọ tó fẹ́ tó fẹ́ ṣe ọmọ tó fẹ́ ná sí ìwọ náà wà lágbára ọkàn ní àfà pẹ̀lú ògbó tọ́lọ́wọ́ bá báyìrò tẹ́ máa lò ní gbogbo táàmù kọ̀ọ̀kan ní mọ̀ fún yín ó sì ẹ̀dọ̀ sáà sìkò kù ní one hundred and one ta one fifty sórí èyí tó ṣe yẹn òun náà ṣe charity ká ṣe bí pàwọ́ bá ṣe kí ni bó bá ṣe tó àti bó bá ṣe ma kàfálà tó dá ìyá ọkọ̀ wàfà kan tó ń pè bòsójú ọ̀nà ọlọ́run ipò sars ẹ máa lọ gbèrú kó báyìí ẹ máa lè kàdíìsì fún wọn ẹ máa lọ gbèrú kó báyìí ẹ máa lè kàdíìsì fún wọn mọ́sálásí báyìí mọ́sálásí mẹ́ta lọ́wọ́ ńlẹ̀ báyìí lẹ́yìn mọ́gìbì ìjọ́júmọ́ ẹ máa pààrọ̀ ìṣúra wọn àbí lọ́sọ̀ọ̀sẹ̀ ní fún yín twenty thousand lóṣù ní tó ń ṣe yẹn ẹ charity ni gbogbo ẹni ọba mọ̀nà pátá wọ́n fún àfa ní ládàá gbogbo ẹni ọba mọ̀nà dèlé ládàá fàáfà wọ́n fún ọ tó ń sponsor àfa torí tá àfa ọba ọdún jẹjẹ àdìsí òní jáde lẹ́nu rẹ̀ àbí sùpùtù sàlámù ọ̀rọ̀ láti kà ó ti gbogbo àwọn iṣẹ́ ìyá kà wọn àwòrán ìgbà nígbà tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run kọ́ máa ń ṣẹlẹ̀ ọlọ́kàn tẹ̀ ń pẹ̀lú tẹ̀ ìbọn lọ́fẹ́ gbalada láà ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ránṣẹ́ lọ́n lọ́wọ́ ọmọ ara àwọn tó ń gbéṣẹ́ lọ́n lọ́wọ́ onímọ̀ wòrán náà òfin hàn ọwà lọ́wọ́ ẹ̀ ọwà lọ́wọ́ ẹ̀ ni wọn ò rí kankan sí ọwà lọ́wọ́ ẹ̀ ee báwọn kan ni wọ́n fún léyìí tó wà lọ́wọ́ kí ló dé tó wà ní òfìsí. ẹ má ya yahun ṣé tẹ́fà fẹ́ yahun oríṣiríṣi àwọn èrò oríṣi tó ọmọ gbé wá oríṣiríṣi àwọn èrò oríṣi tó ọmọ gbé wá wọ́n lọ́wọ́ àwọn ìrọ̀ bẹ́ẹ̀ nìkan bá ń ṣe náà ó ìgbà àwọn olówó bẹ́ẹ̀ lọ́wọ́ mọ́sálásí náà àgbọ̀ pé wọ́n náwó sí máa ń ìwọ ń kọ́ kí ló ṣe wọ́ tí wò ní wà lìjẹ́ náà tó fi jẹ́ pé ìmáàmù ìmá neglect káka máa wọra wá ràn yìí ìmáàmù mi náà sì ní àbáfà mi náà wọ́n gan ti ayé ti ayé ti ayé ti fọ́ gbogbo ọpọlọ ẹ̀ mọ́tò mílíọ̀nù ni wọ́n máa ranjú sí àfẹ́sìn ó lọ́n fẹ́ gun mọ́tò kan ládùúgbò yìí kò sírú ẹ̀ kìí ṣèwọ kọra kìí ṣèwọ àmọ́ ò lè sọ pé ọjọ́ àwọn ẹni àwọn ẹni wọn ilé ayé ọ̀run wọn máa ń ṣe kiri jàmbá ni wọ́n máa ń lé lẹ́yìn náà bùkátà àwọn èèyàn tó ń kírun àti gbogbo àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé ọ ọmọlẹ́gẹ́rù mi àṣọ ti ya ọmọ lẹ́yìn yóò tó máa lọ lè ra gínà ọ̀pá mẹ́wàá yóò tó gbé fafa sọgbẹ́ ẹgbẹ́ àwọn ènìyàn náà lọ lè bí aṣọ yẹn lọ́rùn wọ́n lọ lè nínú àwọn ṣe olóore ẹ̀yàn màyà mi nílẹ̀ sìn wa kàfálà tó àrùmọ̀lá òun ni kéèyàn ò pé ọ̀dà èmi tèmi o opó kan ẹ bá mi wá opó pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹni kó lè wo ntọ́ba lè má ṣe ọkọ ti kú ọ̀sẹ̀ tó fún lówó oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ mọ́ ọlọ́mọ ti mú wa kó lábẹ́ àwọn ìyàwó wa ń sin o ọlọ́mọ ti má wọn náà kó lọ́dọ̀ tiwa náà ọlọ́run jẹ́ aṣọ kò yí sí kọlọ́run o kọlọ́run fọ́pọ́ o ẹ lọ́mọ sí fún ọ̀dà ẹgbẹ́ sọ́ọ̀bù fún ẹ kọjá síbẹ̀ ṣe ẹni tí máa ń ronú pọkọ òun kú nìkan ó sì sàn ju kébi ó tó máa ṣe kí ó tó máa pa á nǹkan ní ọkọ ẹ̀. ní arábìnrin kan bá mi sọ̀rọ̀ kan lọ́kàn búrẹ́kù hì wọ́n pé kí ló ṣẹlẹ̀ wọ́n padà wá bí ó ní gbogbo bùkátà tí àbú máa ń ṣe kò sẹ́nì kankan mọ́ ṣe ayé òun tán náà nù jama ẹ dákun tó rí tó bá lówó lọ́wọ́ ìbá jẹ́ ten naira ìbá jẹ́ five naira ìbá jẹ́ hundred naira tó o bá mọ ibi tó ń na sí pé àwọn àfa ẹ dákun pé èwo lọ́wọ́ à ń lẹ̀ báyìí o tèmi náà lè fi two hundred naira yìí ṣe kí ni tí mo lè fi ṣe two hundred naira yẹn ọlọ́run ọba àlọ́ padà sọ di mílíọ̀nù mọ́ lọ́wọ́ tani rẹ̀ bá dà lẹ́yìn náà mo fẹ́ máa sanwó ọmọ ní táàmù ni àbí lọ́dún gbogbo àwọn tí wọ́n ń ṣe láàyè ta wàyí kọ́ lọ́mọ́sà ìgbà lẹ́sìn fún gbogbo yín o kọ́ lọ́mọdé yẹn náà ti dà àwọn ọmọ ìtìyín lẹ́sìn kọ́ lọ́mọ kó jẹ gùn lẹ́mìí ẹ̀sìn ọlágbára ọlọ́run gbogbo àwọn tá a fẹ́ sí tó ti sagbara ọlọ́mọ́sà ṣe fáwọn náà sórí mo mọ bíríkìlẹ̀yà kan òun náà mọ wá ẹ anitọ imam owó oṣù mẹ́ta ni o èlò ònà lóṣù jẹmọ one thousand nígbà míì wọn wọ pé wọ́n gan àtìyàwó rẹ̀ gan ẹ̀ tí balance gan náà náà tó bẹ̀ àmọ́ ó sáti sẹ́mi pé àníṣẹ́ one thousand lóṣù èmi náà máa fi ṣe charity ẹni tí ń gbà rúmi ẹni tí ṣe brick lane nígbà míì ní sọ rí owó yìí jíjúwe ibi tó mú lọ fúnra rẹ̀ náà kò mú lọ bẹ̀ kó o lè wo ibi tó rẹ̀ fẹ́ wọ̀ iṣẹ́ ń bẹ́ńlẹ̀ o iṣẹ́ ń bẹ́ńlẹ̀ fún wa ayé tá a wà yí jama ayé ọ̀padà tán lẹ́yìn òfin tó nílẹ̀ ọba wọlé ọ̀hún ní tẹ́yìn nílẹ̀ fi hàn lẹ̀ ẹ rí bó ti ṣẹlẹ̀ nílẹ̀ ayé ni àwọn míì fẹ́ ṣe dáadáa nísìnyí wọ́n wá ń pè ah kápẹ́ńgbà tó wọ́n ń bẹ̀ labápàdé àwọn afáàsùn náà ni ah àbá náwó sínú ẹ̀sìn wa yìí àmọ́ nísìnyí kọ́ yàmá kò sí mà àwọn yẹn ti náwó gan jàmọ́ fa wọ́n bí ẹnìkan jò ní wọ́n ní ẹ̀dá kun ọmọ ìyá kan ní Ah, ó ní kò sì wá só lọ́wọ́ òun ní ká pé bí last week lè bá pè ní one million kan bẹ lọ́wọ́ òun òun ti gbé fún séwò àwọn wọ́n fẹ́ra màálù fún mòlúdì ẹ̀wọ̀n bíi náwó sí mòlúdì ṣé báàbù tíra kan bẹ tọ́sọ̀rọ̀ nípa mòlúdì ń rẹ̀sìn wáyé ṣé tíra kan bẹ tí wọ́n ní tẹ́rẹ̀sìn táwọn ń kà tí wọ́n ní adé báàbù mòlúdì àlejò olówó ẹ̀jẹ̀ àfọwọ́jọ nǹkan o gbogbo connection owó lòun náà èmi ò níbọ̀ tí mo mọ̀ yẹn tó ní owó lòun náà torí ẹnìyẹn náà yọ padà rẹ́rìn bọ́ bẹ́ẹ̀ náà ni àmọ́ ò ní òtún lè tọ́ka àwọn èèyàn ẹlòmíì ò lè sọ bí títí ń gbọjà fáwọn èèyàn ìgbà èèyàn fẹ́ kẹlòmíì ọmọ bẹ̀ you are not a muslim you are good muslim irú islam nìyẹn la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi àdébì ní imáni yóò lè tí ì dé ògóńgó dìgbà tí ẹ bá nífẹ̀ẹ́ fún ọmọ làkejì ń fẹ́ fún ara yín nínú àwọn sí olóore ẹ̀yìn maya mi ò ní kéèyàn ọmọ bá àwọn èèyàn wáṣẹ́ ẹ dákun ẹ̀yin ní fáàmù lágbájá ọmọ tẹ̀lé yín lóko ẹ máa kọ́ ẹ bá fẹ́ kẹrù yọ̀wọ̀n bá yín kó kò síṣẹ́ tí kò síṣẹ́ tẹ̀yìn lè ṣe tí ò sí kàràkàrà wọn mà níbi ádámà tó bá nìkan ṣe ẹlòmíì ò lè roko ẹ wàá sọ fún ìmáàmù pé ìmáàmù afẹ́roko mo sọ fún àwọn ọmọ ní ẹ máa pè mí kò sí nǹkan kan tí a gbà níbi lè dá àwọ̀ tí wal mashari lil khairiyya ká pè yẹn sójú ọ̀nà ọlọ́run ká lè ṣe charity for call and charity bọ́bá fẹ́ roko ń sìn pé nọ́mbà mi ìyẹn fún wọn láwọn èèyàn méjì dámọ̀ kóró dáadáa sórí ten thousand tó fẹ́ fún yẹn ó ti san oṣù kú ọmọ tiẹ̀ owó káàdì ńlọ́dọ̀ tiẹ̀ tó fi lójú káàdì bùkátà tiẹ̀ ti bíyá tòun náà ti ṣe kíni tòun náà ti bíyá bẹ́ẹ̀ sì kọ́ oníṣẹ́ lọ́fíìsì wọn náà pọ̀ ọmọ ìyá rẹ ọmọ ìyá mi iṣẹ́ báyìí yọ o wọn náà máa bọ̀ o bẹ́ẹ̀ sì kọ́ ọwọ́ ní kọ́fí nìkan wọn láwọn nídìí òṣìṣẹ́ wọn náà pe ẹnìkan fẹ́ nìkan mọ́ra tó ní ọlá láti pèèyàn mọ́ra iṣẹ́ ni ọlọ́run tó wà ní ọlọ́run ọ̀sọ́ gbogbo ntọ́lọ́wọ́n bá fi ń ròyìn àwọn ẹni rẹ̀ látàárọ̀ tanka kò ní dìtì ẹ lọ́wọ́ ojú sọ́mọ tẹ̀yẹ fò ọláàrẹ ọmọ lọ sókè nítorí tó ṣe yẹn ọlọ́run ti sànú òun náà lẹ́yìn náà wọ àwọn nǹkan àlòkù tá a máa ń dànù yẹn má jẹ́ ẹ bá ní fóòmù fóòmù tó wúlò ní o àwọn gbà ń bí bọ́ ní spoon tó fi ń jẹun tó bá ti ṣe buráìsì àwọn bẹ́ẹ̀dì tẹ́ tẹ́ lò mọ́ ọlọ́nkẹ́lómi ọdọọdún nípa ọ̀rọ̀ bẹ́ẹ̀dì sórí tọdún kan tó lò mọ́ ni sábàdọ́dọ̀ àwọn kan bí gbàtó yí wọ́n ṣẹ̀ṣẹ̀ ra bẹ́ẹ̀dì tuntun ni ọlọ́run sì sànú àwọn kan tí wọ́n ń kórè wá bẹ̀ á sì ń fún àwọn èèyàn tí wọ́n ní bùkátà sí. kèé ṣe bí nìkan ládùúgbò tìyín náà ẹ kírètì charity ní mọ́sálásí bípa yín bá ṣe mọ́ lẹ́yìn náà àwọn bàtà tó wúlò mọ́dàánù kó lọ ìmáàmù masáàsì àdúgbò yín ìgbà ìbá ń fẹ́ nìkan bó ṣe pé ọwọ́ ṣe sáré ṣẹṣẹ ìmáàmù náà ni kó ní ọmọ wọ̀ ọ́ bàtà lẹ́yìn tí ń ṣe ọlọ́run lọ́lọ́nu lẹ́yìn náà gbogbo àwọn nǹkan ló lé téyẹ máa ń lò nínú àwọn ọ̀nà charity ládùúgbò tiwa àbí láwùjọ tiwa ń bí òun náà ni pé káàká gba mọ́tò fáwọn èèyàn kọ́ máa sanwó o sórí tó àánú ni wọ́n máa fẹ́ ra mọ́tò fún yàn náà fẹ́ ọ̀kadà fún yàn àánú ni wọ́n fẹ́ ra kì í ṣe pé a fẹ́ ra fún torí ká lè bá a tún dìkún ìṣòro rẹ̀ ní táwọn yẹn ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ kẹ̀kẹ́ náà pẹ̀lú seven hundred ó ní ká lè mú one forty four wa sọmọ pé ìwọ gan o plan bọ́lá òun ṣe yọ ọ́ kù ní ìṣòro ìwọ gan tọ́ kẹ̀kẹ́ o plan bọ́lá òun ṣe yọ ọ́ náà kù nínú ìṣòro torí táwọn gbóyè ni pé ní báyọ̀ yẹn kù nínú ìṣòro ọlọ́run ọyọ̀ òun náà kù nínú ìṣòro ọ̀sán náà yẹn lọ ó kú five five hundred lọ́rùn rẹ̀ bọ́mọ omi yóò máa lé káàkiri síbí wọn náà mọ iye tí wọ́n dà wọn náà sì mọ iye tí <laughs> ọ̀dà akọ tà tọ́ba fẹ́ sànú ẹ̀ nídìí bẹ́ẹ̀ àwọn mẹ́rin márùn-ún kárọ̀ kadà fẹ́ nìkan kọ́ máa sanwó èdè díẹ̀ àbí bẹ́ẹ̀ sì kọ́ kápẹ́ tọ́ èmi àti ẹ èmi lówó lọ́wọ́ àfa àmúre pé kò sí jáde ọmọ lọlẹ́ ra ọmọ lọlẹ́ rẹ̀ lùbọ́ ọmọ lọlẹ́ ra màlúù ẹ̀ẹ́dẹ̀ àbí bẹ́ẹ̀ sì kọ́ èmi ò ráàyè gbowó ọ̀ya lọ́lẹ́ fi rọjà wá níta bá rí ń bẹ̀ àjọ pin khairu nasi anfa'uhum linnas ànábì ni ẹni tó lérò jù láàrin ilẹ̀ ní ti ń sàǹfààní fáwọn èèyàn lẹ́yìn náà ẹni kọ̀ọ̀kan wa ẹ jẹ́ gbìyànjú ká gbìyànjú pé èmi náà fẹ́ jẹ́ irinṣẹ́ lérí ilẹ̀ ọlọ́run ọba wa èmi ní business center lápèjúwe mo ń ká àwọn ọmọ ní kọ̀ǹpútà aláàjì yẹn àwọn ọmọ yẹn méjì yẹn ní ká bọ̀ wá bá mi broda ẹni ká burú yín kọ́ ọmọ bọ̀ yín kọ́ lọ́fẹ̀ẹ́ lọ́dún kan charity ni wọ́n náà ń ṣe láì ní gbowó ọmọ kankan sọ pé tọ́ adákun sísá yìí ẹni kọ́ akọ́ṣẹ́ machine oye tílọ́ọ̀nì lọ́wọ́ mi yín kọ́ títí fi ṣe freedom yín sì tún ra machine fún ah irú èèyàn wo ni wọn wọ́n làwọn àjòjì lérí ilẹ̀ nígbà tí bàbá ò ní ìyá ò ní ọmọ náà tún fẹ́ sáláì ní sẹ́mi pé òsì fẹ́ máa nípa nu ẹni tó ń sàdùn bàbá àwọn lọ́jọ́ alẹ́ náà lòun náà tún ní nínú àwọn ṣe lórí òní ká máa lọ sípítù ká máa lè fún ọ lóògùn ká fún ọ lówó ká ṣàdúrà fún ọ ká ṣe wáàsí fún ọ ká pè wọ́n sínú Islam nínú àwọn ṣe lórí òní kọ́ ọmọ pé ah èmi ò lówó lọ́wọ́ àmọ́ ọmọ ọmọ bọ́dà mi kan ọ wà ní abroad níbi tí ẹ̀sìn ti ní bọ́ ni o torí torí ẹ̀sìn gan làásẹ̀ ń wọ́wọ́ tá ìjẹun o wípé màá sọ fún ọmọ sẹ́ndì tíkẹ́tì àti físà ọmọ sanwó ẹ̀ díẹ̀díẹ̀ àbí bẹ́ẹ̀ sì kọ́ jẹ́ kí n rán ọ kó travel kí wọ́n tún kúrò nínú wàhálà yìí táwọn ń ṣe kínní táwọn aràn ládùúgbò ń bí owó tíkẹ́tà tó físà mo gbé ìdí èèyàn máa ń fowó ṣe tẹ́ fún àwọn pèèyàn lólówó nìyẹn ẹni tí ọba rí gbogbo ń tà kà yìí tí ọba rí ṣe kìí ṣe olówó ó lọ sí bí torí ẹni bá ná lọ́lọ́run pè lólówó ẹni tí ọba ná lọ́lọ́run pè lólówó lẹ́yìn náà ẹ̀yàn ọmọ ayá mi èmi mo níṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ àfa ẹ̀ fọ́níṣọ̀ àfa kápẹ́ńtà ẹ fún mi ní ọmọ kankan ọmọ tẹ̀lé mi ìyẹn kọ níṣẹ́ yìí tí ọmọ èmi náà fi súnmọ́ lọ wọn náà yọ yẹn kó nínú sòrò nìyẹn. ọlọ́ni faman ya'mal mithqala dharratin khayran yarah gbogbo ndí kálukú bá ṣe yẹn lérí ọlọ́run tẹ́fi mú ìṣòro kó fáwọn èèyàn kọ́mọ́dù dèdè ntó kéré tí ọkà bàbà lọ ọlọ́ni ọgbẹ̀sán kan rẹ lọ́rùn o yára faman ya'mal mithqala dharratin sharran yarah bí yẹn bá sì wò pé aburú lòun máa ṣe lérí ilẹ̀ àwọn èèyàn wọ́n máa dínà mọ́ wọn wọ́n máa kó báwọn èèyàn ni wọ́n máa dẹ́sáàfù fáwọn èèyàn wọ́n máa sínà òsì wọ́n máa sínà wàhálà fáwọn èèyàn wọ́n máa gbá àwọn èèyàn wọ́n máa kẹ́ àwọn èèyàn bọ́ nù ọlọ́run ní tóun náà ṣe yẹn kó sì kó kéré tó òun náà padà jẹ̀sán yìí wọ́n wá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àti mítí ń sọ̀rọ̀ àtàwọn táǹgbọ̀ ọlọ́mọṣà lò wá ní irinṣẹ́ lérí ilẹ̀ ọlọ́run ọba wa gbogbo yìí tá a ti ṣe kọ́lọ́mọṣà ìgbà lọ́wọ́ wa